فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة كل بدعة ضلالة كل ضلالة في النار رمضان فرصة الزمان هكذا ينبغي أن يعتقد المسلم وهكذا كان يعتقد سلفنا الصالح رضوان الله عليه فلم يكن رمضان بالنسبة له مجرد شهر من الشهور بل كان له في قلوبه مخالف خاصة ظهرت واضحة من خلال استعدادهم له ودعاهم وتدعوهم إلى الله تعالى أن يبلغهم إياه لما يعلمون من فضيلته وعيد منزلته عند الله عز وجل قال المعلى بن الفضل كانوا يعني الصحابة يدعون الله ستة أشهر أن يبلغهم رمضان ثم يدعونه ستة أشهر أن يتقبله الله منهم وقال يحيى بن أبي كثير كان من دعائهم اللهم سلمني إلى رمضان اللهم سلم لي رمضان وتسلمه مني متقبلا ودعاه ببلوغ رمضان والاستعداد له سنة عن النبي صلى الله عليه وآله وسلم فقد وصفت أمنا عائشة رضي الله عنها حال نبينا صلى الله عليه وسلم في امتداده لرمضان فقالت ولم أرى صائما من شهر قط أكثر من صيامه من شعبان كان يصوم شعبان كله كان يصوم شعبان إلا قليلا رواه فهذا عن استعداده فكيف عن استعداده نحن عباد الله تحتوي خطبتنا على أمور نستقبل بها رمضان من عباد الله النية الصالحة من التعهد لرمضان وحسن استدلال له أن تعقد العزم أن تعقد العزم على تعمير بطاعات وزيادة الحسنات وهجر السيئات وعلى بذل المجهود واستفراغ كل الوسع استدلال كل لحظة فيه في رضا الله سبحانه وتعالى الصادقة وهي واجبته في كل وقت ومن كل ذنب ولكنها في هذا الحين ألزم وأوجب لأنك مقبل على موسم طاعة صاحب المعصية لا يوفق للطاعة ولا يؤهل للتقرب عباد الله فإن شهور الذنوب يورث الحرمان ويعقب الخذلان ويعقب الخذلان وإن قيد الذنوب يمنع عن المشي إلى طاعة الرحمن وإن ثقل الذنوب يمنع الخفة للخيرات والمسارعة في طاعات فتجد القلب في ظلمة وقسوة وبعد وبعد عن الله وتقوى وكيف يوفق مثل هذا للطاعة وكيف يسلو الخدمة وكيف يدعى كيف يدعى للمناجاة وهو متلطخ بالأقدار والنجاسات فصاحب المعاصي المصر عليها لا يوفق إلى الطاعة من عباد الله التقلل من الطعام وهو مقصد من مقاصد الصيام ومن مقاصد رمضان التعود على تقليل الطعام وإعطاء المعدة فرصة للراحة وإعطاء النفس فرصة للطاعة وكثرة الطعام هي التي قفت القلوب حتى صيرتها كالحجارة وأثرت على النفوس الطاعة وزهدت الناس في الوقوف بين يدي الله فمن أراد الاستمتاع بالصلاة فلا يكثر من الطعام بل يخفف فإن قلة الطعام توجب رقة القلب وقوة الفهم وقد تجشح رجل عند النبي صلى الله عليه وسلم فقال كف عنا جشاء فإن أطولكم شعبا في الدنيا أطولكم جوعا يوم القيامة رواه الترمذي قال محمد بن واقع من قل طعامه فهم وعفا وصفا ورقا وإن كثر طعام تمنع صاحبها عن كثير مما يريد هذا هو القرآن أترى يتدفون محمد صلى الله عليه وآله وسلم ọlọ́run bá tí ó tó kádàrá nínú ọlá nínú àánú rẹ̀ ó tún sọ di ọjọ́ júmọ́ àti òní eléyìí tí í ṣe ìkan nínú àwọn ọdún àwa mùsùlùmí gẹ́gẹ́ bá ti mọ̀ yí pé a ní ọdún ọdọọdún tí í ṣe ọjọ́ adha ìṣe ọdún iléyá bákan náà a ní ọdún ọdọọdún tí í ṣe ìkágbá ìparí àwẹ̀ Ramadan òun náà ni Eidul Fitr bákan náà a ní ọdún ọ̀sọ̀ọ̀sẹ̀ eléyìí òun náà ni al-Eidu al-Usbu'i òun náà ni ọdún ọjọ́ Jímọ̀ bákan náà a tún ní ọjọ́ ọdún eléyìí tí í ọjọ́ àràfá fún gbogbo ẹnikẹ́ni tí bá ń bẹ láràfá ọjọ́ ọdún òun ni ọjọ́ àràfá jẹ́ fún àwọn tí ń bẹ ní arọ́fà àwọn tí wọ́n sí ní arọ́fà yóò mọ̀ jẹ́ ọjọ́ àwẹ̀ fún àwọn ìmìtìsáàlá ń wákìdá àrùn dínà bí sallallahu alaihi wa alihi wa sallam yorùbá wa eléyìí tí ó mọ̀ jẹ́ ìbánisọ̀rọ̀ wa lónìí òun náà ni ìgbáradì fún àwẹ̀ Ramadan kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó fún yẹn ní àǹfààní kó fún yẹn ní orí ọ̀fẹ́ láti wà láyé lẹ́yìn ìgbà tí ó gba rọmọdọ́ọ̀nì síkán tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó wá fún ní orí ọ̀fẹ́ tó tún wá dá ẹ̀mí rẹ̀ sí tó tún wá fi di rọmọdọ́ọ̀nì ọdún yìí jẹ̀mọ́ fúrúsọ́tún zahabiya is considered as a golden opportunity and a golden chance jẹ́ yí pé láìsà wájibun alọ́lọ́hì ayùn ìsàlẹ̀ kì í ọ̀ràn yẹn fún kó dá ọtí di ọdún tí a wà yìí kì í ṣe ọ̀ràn yẹn fún olóba dẹ́dà kí ó mọ kíyèsí ọjà àsìkò tá a wà yìí kì í ti wájú ṣùgbọ́n ó wù ú nínú ọlá nínú àánú rẹ̀ ó ṣẹ́wà kò dé àsìkò yìí làálà lọ́ àyọ̀kọ̀ nínú bá dáadáa ní káàmù bóyá tọ́lọ́wọ́ bá àlékọ́lá tó bá ṣẹ́wà kù àlélékún nínú ìjọsìn àlélékún nínú ìbáda àlélékún nínú àwọn iṣẹ́ olóore àlélékún nínú àwọn sọ̀hán eléyìí wá fà tó a gbọ́dọ̀ mọ pàtàkì pé olúwa dẹ́dà ó tẹ́wàá kù ní àkókò tí a wà yìí àfáwa mọ̀álá ọmọ fọ́bù àwọn sálàfù òní káànù ìyá ó ní àwọn sálàfù àwọn sàbí ń sẹ́ ọlọ́run sọ̀rọ̀ ẹ̀dì ọ̀nà lọ́ha sí tàtà aṣùhùrì ayé ìbálẹ̀gbà ọmọ ọmọdọ́ wọ́n máa ń bẹ lọ́run pé ọba kó jọ kó sẹ́wọ̀n kù di Ramadan ó mọ bẹlẹ ọhún fún oṣù mẹ́fà gbáko kọlọwọn bá àlékọlá ó dá wọn sí di Ramadan tí Ramadan bá tún wá lọ tán yẹdi ọhún lọha àìdán wọn ó tún mọ bẹlẹ ọhún bá àlékọlá sí tata aṣùwúrín àyàtàkọ bala ọhún lọhùn ìlú pé kí ọlọ́wọ́n ọba àlékọlá tó jọ kó gba Ramadan náà lọ́wọ́ wọn jẹ̀mọ́ oṣù mẹ́fà àwọn sálà wọ́n mọ̀ fi bẹ̀lọ́ ọ̀kọ́lọ̀ kó jọ kó jẹ́ pí ẹ̀ ní wọ́n di Ramadan tọ́má tó wọ́n bá rọmọdọ́n sọ wọ́n tó wọ́n máa fi oṣù mẹ́fà míì wọ́n tó máa fi bẹ́lọ́ kọ́lọ̀ ọ̀bà nígbàlá kó jọ kó mọ́ da rọmọdọ́n náà kó mọ́ da lù wọn láyà olùgbọ́ mi nínú àwọn nǹkan tó ṣe wípé tí a bá wo kàkún rẹ̀ tí a sì ṣe àkíyèsí rẹ̀ dáadáa a ó rí i pé tí a bá ní kí a máa mú lẹ́sẹẹsẹ ó lè ṣokùnfà ń tó jẹ́ wípé ẹ̀mí wa ó mọ̀ sọ fún wa wípé lódodo à gbáradì fún Ramadan torí pé kí rọmọdán kó báyìí láyé oore ọ̀fẹ́ tó ní agbára nù oore ọ̀fẹ́ tí ó kàǹkà òní orí lè látọ̀dọ̀ ya wa aisha kọ́nà wọn bá àdìsọ́lá sallallahu alaihi wasallam ó máa ń gbáradì fún rọmọdán sallallahu alaihi wasallam máa ń gba àwọn ṣàbáàdì kódà wọn ní máa ń gba gbogbo ẹ̀ tán ṣùgbọ́n lè tó tẹ̀wọ̀n yóò ṣẹ́ mélòó kan sílẹ̀ nínú wọn torí pé wọ́n bá sọ wípé yẹ̀súmù ṣàbá náà kú làwù eléyìí kò túmọ̀ sí pé gbogbo ṣàbá náà ni wọ́n gbà ó túmọ̀ sí wípé yàní yẹ̀súmù àtàrọ̀ àyá ní ṣàbá ànábì sọlátọlá ànábì máa ń pọ̀ nínú ṣàbá ó túmọ̀ sí wípé ó máa ń gbà kọjá ẹ̀ẹ́ eh, ní ànábì máa ń gbà kọjá làjì ó máa ń gbà kọjá two tons yóò gba twenty one twenty three nínú ṣàbáàlì ìsìndáadá ní Ramadan fún ìgbáradì fún àwẹ̀ Ramadan eléyìí òun náà ní ìṣesí àwọn sọ́làbù wa látọ̀dọ̀ ànábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó dórí àwọn sàbí àti àwọn tàbíùn a eléyìí ní ìgbáradì wọn tọ́ àwa tí a wá sẹ́kù báyìí tí àwa kì í ṣànábì àwa kì í ṣe sàbí àwa kì í ṣe tàbíùn bákan náà a kì í ṣe tàbíùn tàbíùn a ò sí ní kankan náà wọn tàwábíùn pàápàá àbùkùnlẹ̀ kò mọ̀ báyìí nahnu min a'immati nabiyyi sallallahu alaihi wasallam bi ummati rasuli sallallahu alaihi inú àwọn àlùmọ́ ànábì sallallahu alaihi wasallam kí ni o òun làwà bóò wá agbára di fún Ramadan bóò mọ pèsè kalẹ̀ fún Ramadan ǹjẹ́ kí fi ń pèsè kalẹ̀ fún Ramadan ǹjẹ́ kí ni fi ń pèsè kalẹ̀ fún Ramadan ẹlòmíì Ramadan ti ń bọ̀ báyìí ní ti fi ń gbáradì ó ṣe ní láàánú ó ní nínú jẹ́ púpọ̀ pé oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn lọ download kalẹ̀ sórí fóònù tọ́ tí Ramadan bá ti wá part one part two part three dé part iye tó bá dé yóò mọ̀ fi wipe away time pé òun wá fẹ́ gbáradì fún Ramadan kálà lásàmínà lẹ́dínà yẹsẹ̀ ìdúnà ní Ramadan akọ ìtìrìdáàdì o ò sí nínú àwọn tí wọ́n ń gbáradì fún àwọn fẹ́ gbáwẹ̀ o ò sí nínú àwọn tí wọ́n ń pèsè kalẹ̀ fún Ramadan pàápàá bó tilẹ̀ kó mọ inú nǹkan tó yẹ pé yóò jù wá níwèé pé à ń retí pé a fẹ́ pàdé rọmọdọ́ọ̀lù alákọ̀ọ́kọ́ àníyàtú alkhọ́ọ̀lù àníyàtú alkhọ́ọ̀lù òun náà ni sísàfọ̀mọ́ iṣẹ́ sísàfọ̀mọ́ ẹ̀mí wa ìjẹ́ kí ẹ̀mí wa kó wà ní mímọ́ kan gá nípa wípé mọ́ ń sọ ọmọ rọmọdọ́ọ̀nà ìmọ̀ náà wà ìsáàbà òun fi rọ̀ lọ́hùn máa tàkọ́ dàmọ́ ní zambi nípa wípé kí ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní kí ànábì mọ̀ sọ fún wa wípé máa ń sọ ọmọ rọmọdọ́ọ̀n ẹnikẹ́ni tó bá gba rọmọdọ́ọ̀n ìmọ̀nà lẹ́ni tó nígbàgbọ́ tó ṣe ń torí tọlọ́run wà sí sábà tó sì tún ní àjùlé lé wípé tí n bá ṣe kò sẹ́ni kankan tí ó san mí lẹ́sàn ju ọlọ́run ọba subhanahu wa lọ ọlọ́run ọba subhanahu wa ní kí ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam àtàwọn sọ fún ayé pé ghufira lahu ma taqaddama min zambihi gbogbo orúfẹ́ ẹni tó bá ti fọ́ọ̀lù sínú kàtígórì tá a sọ yìí ghufira lahu ma taqaddama min zambihi gbogbo eléyìí tó ti dá nínú ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba àníkọlá yóò kórè rẹ̀ sí i àfáàní minista ahudu bí ramadan wà ó ti rí sí dáadéla àǹtá àkìdàlá azuma àlàtà ní rí níbi tọ́à nínú wípé à ń pèsè à ń palẹ̀ mọ́ láti pàdé Ramadan àti láti gbáradì fún Ramadan láti gbà òun náà ní kí a palẹ̀sẹ̀ ẹ̀mí wa ká pìpíà ẹ̀mí wa ká ṣètò ẹ̀mí wa nípa wípé ẹ̀mí wa fẹ́ lọ sí ilé ẹ̀kọ́ eléyìí tí ò dín ní twenty nine days zero thirty days or twenty nine days ẹ̀mí wa fẹ́ lọ sí yunifásitì tí a lè pè ní University of Faith yunifásitì yìí twenty nine ló máa jẹ́ tàbí kó jẹ́ thirty ẹ̀mí wa fẹ́ lọ sí ilé ẹ̀kọ́ ìre ẹ̀mí nípa lílé fún nínú ìgbàgbọ́ òun náà ni tí ẹ̀mí wa tí ó ń gbáradì fún báyìí a rí wípé lọ́tún ló pọ̀pọ̀ sí sí wípé a fẹ́ gbàlejò rọ̀mọ́dọ́ọ̀nù ó ti wà níta pàápàá jùlọ àwọn ìlú tó jẹ́ wípé Islam ló prevail ní àwọn ìlú yẹn tẹ́ ẹ pé tẹ́ ẹ wọ bẹ̀ báyìí ẹ ti rí pé hmm, àwọn tó wà ní mùsùlùmí ni wọ́n ẹ ti mọ̀ rí àwíyà pé àwẹ̀ ti ń bọ̀ ti ń bọ̀ kan ní ọ̀sẹ̀ méjì tó kọjá ó ń sọ fún ó ń sọ tí mò ń gbọ́ sí ti mi wípé èmi kọ́ ní bá sọ̀rọ̀ ṣùgbọ́n mo ó ní àbáwẹ̀ ah, ń bọ̀ inú òun sì ń dùn mo ní háàdà ní azabi iman àpẹẹrẹ wípé ìgbàgbọ́ bẹ lára yín ní tẹ̀sán yẹn àfà kẹ́límọ̀ tẹ̀sán pé báwẹ̀ tí ń bọ̀ inú yín sì ń dùn ara àpẹẹrẹ wípé èèyàn nígbàgbọ́ ni ṣùgbọ́n pé à ń bọ̀ inú rẹ̀ wá ń bàjẹ́ à gan ó bẹ́tà kó ọkàn ara wọ ẹ̀mí ara rẹ̀ wò àwọn kan wà tẹ́jọ gbà àwọn yẹn lẹ́sìn tó ẹ pé lẹ́yìn bá tún sọ̀rọ̀ yìí bọ́lọ̀ ti fẹ́ abẹ́ ẹ̀lẹ̀ ni wọ́n wà àánì kánú fi kọ̀bù inú sàárè ni wọ́n àwọn ìsìláyé àwọn náà àjọ kásámúlé sí ni o àjọ gbàtẹ̀ sí ni o ṣùgbọ́n lónìí wọn sí lórílẹ̀ ìpè mọ́ èyí tọ́lọ̀ ọba àlejò ọlá kọ fún wọn pé wọn gbà òun náà ni wọ́n ti gbà yẹn ìtọ́lọ́wọ́n bá àlékọ́lá bá kọ fún kó wá náà ni ó gbà á sì mọye gbèdéke àwẹ̀ tọ́lọ́wọ́n bá sọ pé á gbà láyé ló fi jẹ́ wípé èyí tó dáa náà ni wípé èyí tó bá ti bá wa láyé tọ́lọ́wọ́n fún wa ní oore ọ̀fẹ́ láti gbà á ká dáadáa ká dáadáa kì wípé ọlọ́run jákujàku tá a mọ̀ ọ́n ṣe náà la fi ṣe yìí o bá wa dà á papọ̀ pẹ̀lú àwọn ẹni títa àwọn ẹni rí ara ò yìí tí kálukú bá ti gbà ọlọ́run bá ní fẹ́lá ìṣe kí ni o yóò san ní ẹ̀san kí á ní lẹ́mìí wípé a fẹ́ lọ ilé ẹ̀kọ́ tá a ti fẹ́ lọ rí ìgbàgbọ́ wa lórí kó lè ní ziyada tó taqwa àṣẹríyà tó mọ alala ṣẹríyà wa islam wa òfin ẹ̀sìn wa mọ alala ni ó máa ń ní àwọn tìtorí tọ́lọ̀wọ̀n ọba àlejọ́lá fi mọ́ sọ wípé káṣí àwọn ìran kan nú sẹ́sì títorí méjì ni kọ́díyàkúnù màrúfà ni wà kọ́díyàkúnù màjùhùlà títorí tọ́lọ̀wọ̀n ọba àlejọ́lá ti ṣe ṣẹ̀rí àlófin kọ́díyàkúnù màrúfà ó lè jẹ́ nǹkan tá a mọ̀ wọ́n lè sọ fún wa pé ọlọ́run kẹ́ ṣe nǹkan báyìí kí ló sọ ó ní yá ayọ́ lẹ́bí náà á lọ lòkú ti bá a lè kú sí àwọn kàmá kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun àádé ìlà mu'allala ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo a ti àwẹ̀ ní ọ̀ràn yẹn lé yín lórí kàmá kutiba ala alladhina min qablikum gẹ́gẹ́ bí a ṣe ṣe ní ọ̀ràn yẹn lórí àwọn tí wọ́n ṣáájú yín la'allakum tattaqun àádé ìlà ọlọ́run ní àwẹ̀ tẹ́ bá gbà á ah, ìgbà tẹ́ bá ti gbà tán ẹ̀rí wípé anírọ̀dá wípé ìgbàgbọ́ yín máa lékún hádìí ìlà ìlà nìyẹn wàhádìí ìlà tó máa rúpa rídì yẹn ní ìsìn ọlọ́run ọba àlejọ́lá sọ fún wa a sì mọ̀ a mọ̀ nítorí kó sọ fún wa bọ̀kọ̀ sọ fún wa wípé tá bá jí ní àárọ̀ káàkiri ṣubí níláka méjì ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run sọ zúrì ọlọ́run sọ pé ìdí tó fi jẹ́ mẹ́rin kò sọ ásì ìtọ́jẹ́ mẹ́rin kò sọ mọ́tírì tó tẹ́ mẹ́ta kò sọ ìṣá ìtọ́jẹ́ mẹ́rin ọlọ́run ọba ò sọ rídì fún wa wallahi kò síbi tó ti sọ láti Qur'an wà láti sunna kò sínú Qur'an kò sínú sunna wípé ìrun ìṣá èyí tá a ṣe ní òpó mẹ́rin ìdí tó fi jẹ́ mẹ́rin méjì láka mẹ́rin mẹ́rin mẹ́ta mẹ́rin kí ó tó fi jẹ́ bẹ́ẹ̀. láì tó fi jẹ́ pé ìgbà tá a dí tá a ṣáà tí egun wà sára lé tá a tún ṣiṣẹ́ wọ́n ní ká kí láka méjì. ìgbà tá a wá ṣiṣẹ́ lọ tó òun ti pa wá tá a ti lálàṣe àsìkò zúlù tó wọ́n ní ká kí mẹ́rin ó tún ti fà wọ́n tún ní ká kí méjì mẹ́rin ní ní áfíríkà ó tún ti fà wọ́n ní ká kí mẹ́ta ní ó tún ti wọ́n ní ká kí mẹ́rin ní ọlọ́run ọba ò sọ ìdí táwọn nǹkan wọ̀nyí fi rí bẹ́ẹ̀ fún wa o in onímọ̀ sábàbù tẹ́ ẹ bá mọ ìdí tọ́lọ́run ọba àlékẹ́ láti sọ wípé nǹkan báyìí ẹsẹ̀ nẹ́ẹ̀sì tàbí ìwà ní ìràn mọ́ndàlá ẹmọ sí lọ wà ní lámù ìyá rí yóò rọ̀kù sábàbù ṣùgbọ́n tẹ́ ẹ bá ti lè mọ ìdí tọ́lọ́run fi ní pé kẹ́ ṣe nǹkan báyìí ẹgẹ́ bí a ṣe mú àpẹẹrẹ ìrún wá ìdí tó fi jẹ́ méjì tó fi jẹ́ mẹ́rin tó fi jẹ́ mẹ́rin tó fi jẹ́ mẹ́ta tó fi jẹ́ mẹ́rin láàmú yóò lámù sábà tẹ́ ẹ̀ bá ti mọ rífò tàbí yí wọn lágbèrò wọn bí aláya ayé dá kẹtọ pẹ̀lú ṣe wàyí la ẹ kàn ìdí nínú yọ ẹ ṣe náà ni wàyí kánà sábàbù mọ̀jùbù là kódà kó jẹ́ pé ìdí tó lọ́ọ́ fi ní kẹ́ ẹ ṣe kò sọ fún yín ṣùgbọ́n nítorí pé mùsùlùmí ni wá nà tẹ́sílímù á jù tọwọ́ wálẹ̀ fún ọlọ́run ìtumọ̀ fún adéhùn sí náà ní ẹ̀fẹ́ mo ní kẹ́ ṣe ìjọba ìyẹn ṣe wọ́n ní fún èèyàn ọ̀tọ́rìtì ọlọ́run pé no I just have to know the reason why àwọn olùmọ̀ta ọ̀hìn wọ́n ní innama utina al-aqla li iqamati al-ubudiyya la li idraki al-rububiyya faman shaghala ma ufiya min iqamati al-ubudiyya li idraki al-rububiyya fa'atatihi al-ubudiyya wàlámù ìdírí àrùbòdì ìyá iná máa rùn sí iná àkùlà wọ́n fún a ní ọpọlọ ọlọ́run ló fún wa o wà wọ́n ní mọ́nà ti tẹ́kílì ọpọlọ yìí sì ní iná àwọn nǹkan tó yẹ pé ó sọ wá di ẹni tó wà legally responsible òní brain ló fi jẹ́ wípé inú mọ̀kọ́sídù ṣẹ̀ríà inú àwọn àtúntà ṣẹ̀ríà ọpọlọ yẹn gbogbo nǹkan bá lè tábà pẹ̀lú ẹ̀ éèyàn ní Islam àgbọ̀dọ̀ níbẹ̀ torí pé àlàkùlù mọ̀nà tó tẹ́kílì ọpọlọ ló máa jẹ́ káwà legal responsible fún àwọn òfin ẹ̀sùn ọpọlọ yẹn gbogbo tó ti lè àfẹ́ ẹ̀sẹ̀ ṣẹlẹ̀ islam fẹ́ ká níbẹ̀ iná máa ń ti ìnà àkùlá wọ́n fún wa nílà ká yẹn ní ikọ́ ọmọ ti lè rògbòdì ìyà káfíńsì lọ láàlì ìdúró kìrùbù bí ìyà kì ṣe láti máa sọ wípé tá a bá mọ ìdí tọ́lọ́wọ́n ọba àlejò láti ní ká jọ́sìn fún àmì jọ́sìn fún un láàrin ìjìlọ́ ti rúgbù díyà ọmọ ń tàbí kàmà òun ti yàmí ní ikọ́ ọmọ ti rúgbù díyà lè jìlọ́ fi rúgbù díyà sí fàtàtìhù alìrúgbù díyà wà lámúdírí àrùgbù díyà gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá rán níṣẹ́ ẹ̀sùn pé kó ṣe tó pàápì tí ò ṣe torí pé iṣẹ́ ẹ̀sìn yẹn o ò ní ṣe until a condition is being fulfilled kí ni condition náà ni wípé òun fẹ́ mọ rísìn sí ìrún àsùnbà tó fi jẹ́ òkú méjì ó lóun fẹ́ mọ̀ ní títí ẹ̀ ó fẹ́ mọ̀ nínú ìbọn náà wọn bá sọ rí ìdọ́tí ní kágbá rẹ̀ láàlá fún tàtàkù ká lè bẹ̀rẹ̀ ọlọ́run àbí bọ̀kù sọ rí ìdọ́tí ní ká tún òun rákà méjì ní àsùnbà òun wá ní pé òun ní kírun yẹn ọ̀ǹtí tó ń bá mọ rí yẹn jẹ̀mọ́ ṣe mọ̀ pé orí ìwádìí rí yẹn ló máa wà tí àsìkò òun yóò ti fi ní o tí ó fi lọ tí àlùfáàjà ló ti fi ní o tí ó fi lọ ọmọ lọ́wọ́ tí ó fi yọ tán tásìkò ó fi lọ orí ìyẹn ló wà kò ní mọ rízìn tó fi jẹ́ráka méjì wà lámúyídírík àrùbùbíyá kò ní mọ ìdí jẹ́ráka méjì wà fáátà tó àlẹ́ ni ó mọ wá káàkiri tí àsìkò ní ìbùkún ní tó fi lọ ló fi jẹ́ nínú ṣẹ̀ríyà méjì ni a sì ní pé ṣẹ̀ríyà mọ ṣẹ̀ríyà wa ó ní ìlà ó ní ìdí ọba àdìkọ́lá tó ká sí bẹ́ẹ̀ ó lè jẹ́ a lè mọ̀ kó sọ fún wa bìnàfin kùránì láti inú kùránì tí ó là á mọ́lẹ̀ ẹgẹ́ bó ti la ọ̀nà rọ̀mùdọ́n tá à ń sọ yìí ẹgẹ́ bó ti là á mọ́lẹ̀. àwọn nàfin nàbà wíyí tàbí nọ́ọ̀sù látọ̀dọ̀ ànábì sọ́lá sọ́nà tó sọ fún wa yìí pé ànábì sọ wípé nǹkan báyìí ẹ ṣe báyìí ìdí tó fi ní kẹ́ ẹ ṣe rèé o so èyí tó bá jẹ́ jẹ́ méjèèjì ìsìlám bìtọ́à wà ìpínkìyà á ju ọjọ́ sílẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala. bákan náà ìsìgláàlù kulli lahdatin fi rọ́tí fíhí fi ridallahi subhanahu ká lo gbogbo opportunity tá a bá ní inú Ramadan láti kún kẹ́kẹ́ láti lékún nínú iṣẹ́ olóore ká lo opportunity tá bá ní nínú Ramadan ká fi lékún nínú iṣẹ́ olóore iṣẹ́ olóore pọ̀ iṣẹ́ olóore pọ̀ nínú Ramadan àwọn sálàfù máa ń gba àwẹ̀ bíi pé àwẹ̀ àgbàgbẹ̀ yìí nìyẹn fún wọn láyé pé tọdún tí ń bọ̀ kò ní bá wọn láyé mọ́ nọ́fẹ́rìsì àlà ìtìrọ́d kó àzùm yìí pé lẹ́yìn ọ̀pọ̀dọ̀ sí ń bọ̀ bóyá tọdún tó bọ̀ bóyá kò ní bọ̀ lọ́yọ àzùm bẹ́ẹ̀ kó wá gbà á bí ìgbà tó yẹ kí tọdún tó bò ní bọ̀ láyé kó o ṣiṣẹ́ olóore bíi pé tọdún tó bò ní bọ̀ láyé eléyìí nínú báwọn sọ́lá tó mọ̀ ṣe ni so agbọ́dọ̀ pìpìà ká lu opportunity pé ọmọdé à ń bọ̀ ọlọ́run ọba àníkọlá abẹ́lọ́run èyí tó kù tó fi wọlé kọ́lọ́mọ́jọba àmì sáré kọ́lọ́run ọba àníkọlá áríbìkì àlàáfíà tí a fi gbàwẹ̀ náà kọ́lọ̀mọba àdìgọ́lá kó jọ kó mọ́sùn wọn wà so arọ wa kí a lo orí ọ̀fẹ́ kí Ramadan ó ń bọ̀ ká lo orí ọ̀fẹ́ náà dáadáa ká lékún nínú iṣẹ́ olóore sàárà àtúnṣe sọ́dá kọ́ birul walidain ìṣe dáadáa sódì ìṣe dáadáa sẹ́bí ìṣe dáadáa sára ìṣe dáadáa báwọn ojúlùmọ̀ wa gbogbo àwọn nǹkan wọ̀nyí tó tábàrò nínú tọ́á nínú àwọn iṣẹ́ olóore ní àkàtúnú ṣẹ̀ríà bákan náà tilawatul Qur'an ìka Qur'an gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn iṣẹ́ olóore hudur majalisi zikir kámọ lọ sí àwọn ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn bíi halqatu tafsir ìdánilẹ́kọ̀ọ́ tafsir gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tí wọ́n rọ̀ wá kí a fi tẹ̀. bákan náà nínú àwọn nǹkan tí ó tún júwe wípé à ń gbáradì fún Ramadan òun náà ní ká fi kí ni o. àtàwùbá tó sọ nìkan ká lọ túbá kúrò ní tútúbá àtòdodo kúrò níbi àwọn oníranran ìyapa àti ọlọ́run ọba subhanahu wa eléyìí tí a ti fara gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ tí ń bẹ lọ́wọ́ wa ká lọ sí ká o gbé ìdọ̀tí ọkàn yẹn pàdé ká pàdé ní ẹni tí ó mọ́ ní ní ẹni tí ó mọ́ lọ́kàn ká lọ túbá ká banújẹ́ lórí tá a ti gbé sínú àìdá ká sì nípinnu wípé àní ti kí ni o àní padà síbẹ̀ mọ́ yálà ṣáájú kí ọ̀rọ̀dá wo tó dé ni o àbígbà tí ọ̀rọ̀dán tó bá tó bá lọ tán. nínú ẹ̀ èèyàn ló sin ọlọ́run tí ó júwe pé à ń palùmọ́ fún Ramadan àtàkọ́lùlú ìnàtọ̀ à ìmọ̀ dín oúnjẹ jíjẹ kú alájẹrákábá Ramadan ti dé fún inú rẹ ní atẹ́gùn jẹ́ kátẹ́gùn fẹ́ sí ọ nínú máa fi ebi ṣe kí ni o máa fi kọ́ra ẹlòmíì ó yán wó débi pé lẹ́yìn Ramadan last year di ọdún tí ń bọ̀ yìí kò gbà kankan náà monday thursday kò ní jẹ́ bá àwọn ẹ̀fà tí mọ̀ títù ṣàwà kò ní jẹ́ bá tàbí ìbọdé ìṣe ìwọ ní àtẹ̀tẹ̀ wọn sọ̀rọ̀ àmì ìdáwó àà ń jò wá lélẹ̀ ó lọ fà ẹ rí wípé àwọn èèyàn yánwó débi wípé ti fún lọ́rùn àwọn àti fún wọn náà ní five and six kò lè fẹ́ ẹnu rẹ̀ ṣeré kò lè fi fún rẹ̀ báyìí ṣeré kó mọ̀ wá jẹ́ wípé àwẹ̀ mẹ́wàá kan bá gbà àwọn èèyàn mọ̀ bèèrè àlàáfíà rẹ lọ́wọ́ ara rẹ ni o pẹ́pẹ́ tó bá ti jẹ sàárì báyìí tó bá ti wọlé báyìí ó ní orí lọ́wọ́ mọ̀ fi kírun lórí bẹ́ẹ̀dì tó àyẹ̀nà ló sùn sí ibẹ̀ ni wọ́n ti pe àsùbá òní dìde wọ́n pe zuhur òní dìde wọ́n pe asiri wọ́n pe mọ́gírì wọ́n pe ìṣá ẹ́ láti pe mọ́gírì kò tẹ̀ tó bẹ̀ fún wọ́n dìde tó tó bẹ̀ fún wọ́n dìde láti pe mọ́gírì yóò dìde torí wọ́n ti à ah, oúnjẹ ti dé wà á ní kírun ó kírun ni dáa látìgbà tí mo ti jẹ sàárì mi ní ìkàpá láti dìde adàlẹ́ sọ́tọ́ òun gbààrùn àwọn ẹ̀túntún àwọn nǹkan míì táwọn kó dání ábà òun ṣe pẹ̀lú ẹ̀ òun ṣe pẹ̀lú ẹ̀ ṣé kọ́kọ́rọ́ máa ń sílẹ̀kùn láì ní ní ṣé kọ́kọ́rọ́ lè sílẹ̀kùn láì ní lárúbáwá ọkọ̀ tó wá bá wọn mọ̀rún jọ yẹn tó ń sọ fún mọ́rù yìí pé kí lòun ó ṣe tó ń fi wà ìjẹ́nà mọ́rù ní àǹtẹ́ṣẹ́ra láàlá ìlọ́lá wà á nà Muhammad rasulullah kó o jẹ́rìí pé kò sẹ́ni tí yọ̀ tọ́ sí lódodo tí ọlọ́run ọba subhanahu wa ta'ala àti pé àlejò wa Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba ni ó ní pé kò sí nǹkan kan mọ́ mọ́rù ní kò sí nǹkan kan mọ́ ó bá pẹ́yìn dà bá lọ mọ́rù ní nàdí ẹ bá ń pè wá ó si fi ọ̀rọ̀ mi gbọ́yé ìgbà tí mọ̀rù wá pè tó wá wá na ní náà kúrútùlákà mista ó ní náà mo sọ fún pé kọ́kọ́rọ́ àlìjánà ni ó ní bẹ́ẹ̀ ni mọ̀rù wá bẹ̀rẹ̀ pé wàhálì yẹn ta òwò ìdáhù bàbà mi ń gẹ́ni àfúná ṣé kọ́kọ́rọ́ lè sílẹ̀kùn láì ní kì o àwọn ọ̀gọ́ tó àrà kọ́kọ́rọ́ ń tán abẹ́rẹ́ àwọn súnmẹ́kà tó fi mọ́ná bàtà tẹ̀mọ̀ kí tọ́ lọ́bàá lórí tọ́ ọ bá ti bọ̀ lẹ̀kùn tọ́ bá yí nígbà àpáẹ́fọ́ rẹ̀ ó mọ̀ yín náà ni lẹ̀kùn lórí kí ni o kò ní ṣí torí pé kò sí eyín bẹ̀ eyín tí ń òun ni wọ́n ní kí eyín yẹn mọ̀ títí ni o kó mọ̀ ọkọ kò lè sílẹ̀kùn. wọ́n máa ń rí bó ti ṣe òun gbọ́yé wọ́n ní lọ pé wá ǹjẹ́ kọ́kọ́ lè sílẹ̀kùn láì ní eyín onara pé àtúnáàn rẹ̀ ìrun ààwẹ̀ sàrà kọ́dákọ̀ gbogbo àwọn nǹkan tó so mọ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn àtúnáàn rẹ̀ yẹn. so ó ń kọrọbọréètì ara wọn ni ó ò ní sọ pé ó ṣe kan kó o yàn kan ní pọ̀kù lá nítorí náà gbogbo àwọn iṣẹ́ olóore tó bá àwẹ̀ tí àwẹ̀ kó dání ká gbìyànjú láti dì mẹ́rù pẹ̀lú àwẹ̀ kó yẹ pé àwẹ̀ nìkan lọ àwẹ̀ nìkan sọ wọ́n rí mọ́ àwọn mùsùlùmí tó ń gbà nínú ayé táwáyé pẹ̀pẹ́ lẹ́yìn àwẹ̀ nìkan kò sí nǹkan kan míì tí wọ́n tó ṣe mọ́ nínú àwẹ̀ kódà wọn ní kírun kódà wọn ní kírun wọn ní kírun kankan wọn ní kíta rárú wọn ní wọn ní ẹkí ámú kò sí kankan tí wọ́n sì ní jọ̀sí lẹ́yìn pé wọ́n kàn fi fi paná ilé ìkọlù táwa ń sọ à ń sọ fún ayé pé ká gbáradì fún ọ̀dọ́n pẹ̀lú wípé ká mọ̀ fi ebi kọ́ra báyìí ìfúnlọ̀ràn ẹnu òdúró bó ṣe ń jẹ bíbọ bíbọ náà ní jẹ súnso dídí ní jẹ ẹ fi ebi kọ́ inú yín ẹ jẹ́ kí inú yín kó tà á wádà bí jù kó láàmú mọ́ra ebi kódà kò ní jẹ́ pé tí àwọn ẹbá dé ẹgẹ́ gbé ìsọ́lẹ̀ kan àwọn yóò máa bèrè ara tí àrẹ lọ́wọ́ rẹ̀ ni pé àbá sí òsì kí ló ṣe ọ́ wọn nìkan kọ́ ló ń gbàwẹ̀ o gbọ́n àwọn tí wọ́n ń gbàwẹ̀ lágbàáyé nínú àwọn mùsùlùmí ọlọ́run ọba nìkan ló mọ òǹkà wọn àfáwà Muhammadu wa ó ní gbogbo ẹnikẹ́ni tí oúnjẹ jíjẹ rẹ̀ tó bá mọ níwọ̀n ẹ lọ máa ṣàkíyèsí gbogbo àwọn tó máa ti mọ́ ké oúnjẹ wọn sókí báyìí ní mọ́mọ́ ọlọ́run bá àríkọ́lá mọ́ fún láàkáyì gan wọ́n máa wà bílíà àwọn tó oúnjẹ wọn bá ti mọ níwọ̀n wọ́n mọ̀ sí kí ni wọ́n mọ̀ ní láàkáyì ó sọ wípé kẹ́sìrọ̀tù tọ́à tó oúnjẹ bá ti pọ̀jù fọ́mọ nìyàn yẹ́fàn àmọ́ yòrì gbogbo nǹkan tí ó bá fẹ́ ṣe tí ó ṣe láǹfààní yóò ṣègbàgbéra rẹ̀ torí pé inú yẹn náà ní òṣè kí ni mìtíjẹ àwọn nǹkan míì ṣe kó sáré rẹ̀ lábàá ní ọgbọ̀n lọ́nà tí ẹ̀ torí pé oúnjẹ ni fókọ̀sì ọ̀bẹ̀lọ́wọ̀n bá subhanahu wa ta'ala bimani wa fadli wa karami ó ti wá ní ẹrú tí yí àwọn Ramadan tí ó bá ní ayé tí a sì fi àlàáfíà ara الحمد لله الذي بنعمته تتم الصالحات والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم فمن يا عباد الله تعلم أحكام في الصيام أحكامه وآدابه حتى يتم الإنسان صيامه على الوجه الذي يحبه الله ويرضاه فيستحق بذلك تحصيل الأجر والثواب وتحسين الثمرة المرجوة والدرة الغالية وهي التقوى كما وكم من إنسان يصوم ولا صيام له لجاله بشرائط الصيام وآدابه وما يجب عليه فيه وكم ممن يجب عليه الفطر لمرض مهلك أو لعذر شرعي يصوم فيأثم بصومه فلا بد من تعلم فكر صيام أحكامه وهذا واجب وفرض adá ọpẹ́ fún ọlọ́run tọrọ ìpínlẹ̀ fún anẹ́gbà Muhammad yẹrùsìn ọlọ́run nínú àwọn nǹkan tí ó tún yẹ kí a mọ̀ pẹ̀lú wípé a fẹ́ gbáradì fún òun náà ni kẹ́kọ̀ọ́ nípa ìdájọ́ ká mọ ìdájọ́ tó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú àwọ̀ pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí àjìǹdá ní abala tí à ń sọ yìí àlàyé ẹ̀kọ́ ẹ̀sìn wa kò ní wa sí àwọn tí wọ́n ń gbá bọ́ọ̀lù ní orí pápá wákàtí kan àti ọgbọ̀n ṣẹ́jú ni wọ́n fi gbá bọ́ọ̀lù 90 minutes tán bá gbá bọ́ọ̀lù tán àwọn tí wọ́n mọ̀ tó kàn náà làmọ́ rí ayé wọn àwọn tó wá kóra wọn jọ wọ́n làwọn fẹ́ ṣe highlight bẹ́ẹ̀lì tí wọ́n lọ́pọ̀ one hour thirty minutes àwọn ó ṣe highlight ẹ̀ for seven hours wọ́n mọ̀ ṣe nọ́tìdù wọ́n mọ̀ ṣe analysis nípa pé à bó ṣe gbé kọ́nàtì kí yẹn ibẹ̀ yẹn kọ́ ló kó gbà sí ìbílẹ̀ kó gbà sí ìgbà tí wọ́n change ní ìdílà yẹn ẹ̀ẹ́kì nìkan lẹ́kọ́ replace ẹ̀ ìyẹn ni wọ́n sọ fọ five hours jẹ̀mọ́ bọ́ọ̀lù tí wọ́n gbá fọ one hour thirty minutes àwọn tí wọ́n gbá bọ́ọ̀lù bó ti gbàgbé pé àwọn gbá àwọn tí wọ́n níṣẹ́ nínú àwọn èèyàn wọ́n wà mọ́ discourse yẹn ayé ara wọn jóná ló wà lúgọ fún gbogbo àwọn nǹkan wọ̀nyí

wọ́n máa bínú wọ́n máa dáta fún fi ara nàbí kí ló fẹ́ sọ ń pa ànábì ọlọ́run ẹ̀sìn kí ló fẹ́ sọ ń pa ànábì àbúrọ́jù lẹ́bi bóyá ìtàkùnkù ọkùnrin tí wọ́n gbé dìde ní òjíṣẹ́ ìbẹ̀rẹ̀ tí wọ́n ti yìí kí ló fẹ́ sọ ń pa ànábì ìmọ̀ pàtùkù ara wa jóná èèrè lórí tí ò ní ládá subhanallah ìlànà ìgbà wo làwọn mùsùlùmí fẹ́ tó dìde lójú oorun ìkan náà àfà ní Egypt hafizahullah sheikhuna Majdi Arafat àfà Majdi Arafat wọ́n béèrè lọ́wọ́ wọn yí pé kí ni ìdájọ́ tí àwọn èèyàn mọ́ gbá bọ́ọ̀lù àfà olùmẹ̀sìn kí ni ìdájọ́ káwọn èèyàn mọ́ gbá bọ́ọ̀lù wọ́n ń sọ yí pé àwọn sì rí pé ó yẹ kí ọpọlọ ọmọnìyàn kó ti màtúọ̀ ju kó jẹ́ wípé àwọ̀ mụ aláhàpà àmú awọ àmú awọ àwọ̀ àfẹ́ atẹ́gùn sí láwọ́ yẹn àwọ̀ àjùsí orí pápá odidi gédé twenty ó sì mọ ní káàkiri jẹ̀mọ́ odidi gédé 21, one sì mọ lé awọ tí a fẹ́ sí rẹ̀ ní káàkiri wọ́n láti yà mọ́ nǹkan tí bọ́ọ̀lù ó ti rọ̀ mọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí tí ò sàǹfà ní fáìlìkì àmọ́ wa àátàn mọ́ fàṣìkò wa jóná ẹlòmíì yóò tẹ fóònù tẹ fóònù tẹ fóònù débi wípé fóònù ọ̀pọ̀ padà wá tẹ̀wọ̀n náà àbí ń bọ̀ bá tẹ fóònù tó wá sùn lọ sí fóònù tó wọ́n tẹ̀wọ̀n náà orí fóònù mi ń tẹ̀ tó fi sùn lọ fóònù ti jábọ́ fóònù ti ń tẹ̀wọ̀n náà nìyẹn gbogbo àwọn nǹkan tí ò ní ṣe wá láǹfààní yìí kápẹ̀ kan mọ́ owó ìsì àsìkò wá àwọn owó ìsẹ̀lẹ̀ lórí eléyìí nínú àwọn nǹkan tí wọ́n ní kí ajìnà sí olúwa ká lórí ọ̀fẹ́ ká nípa ìsìn wa ká lórí ọ̀fẹ́ ká kọ́ nípa ìdájọ́ rọ̀mọ̀dọ́ọ̀lù mélòó mélòó ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì jẹ́ ike ṣẹ̀dá ìsìláàmù gan ọ̀fẹ́ gbogbo àwẹ̀ yóò sì mọ ara rẹ̀ lé mọ̀ pẹ̀lú àìmọ̀kan torí pé àìmọ̀kan tẹ́ rí yẹn ó burú ju coronavirus náà kọ́lọ́n bá àbíkọ́lá kó sàánú àkójọ tó wa. bákan náà inú àwọn kan tí ó ju wa ní ìwé pé à ń gbáradì fún Ramadan ìyọrísí ọlọ́run alimusa abakọ́tú wọ́lìdìdì ìjà alimusa abakọ́tú wọ́lìdìdì ìjà ìmọ̀ lérè ẹni lérí lérè ìmọ̀ sáré ìmọ̀ sálápá ń tètè lórí wípé èmi ni màá ṣáájú rẹ débi iṣẹ́ rẹ yìí eléyìí nínú àwọn nǹkan tó ti kú ní àlùmọ̀ ti wà yìí nǹkan tí ò ẹ̀jísì mọ́ ni àwọn sálàfù a kánù sálàfánú ìhàlù sálàfù náà ni wọ́n ní ìpàápàá lórí agbọ́nrin tá à ń sọ̀rọ̀ tán bá ti gbọ́ wípé ẹnìkan ṣiṣẹ́ olóore kan àwọn náà tún lè kíni àwọn náà tún mọ́ ṣiṣẹ́ lórí náà ṣùgbọ́n àwa ìjákulẹ̀ ọkàn ó ti bá wa ráà lágbájá wọ́n ní lóṣù kò lè wọ́n pa kùrá lẹ́ẹ̀mejì ẹ̀wọ̀n àwọn nídàrí tí wọ́n darí ẹ̀bá àti wọ́n ṣe ìlú àti àwọn ah, nídàrí tí wọ́n ah, àwọn ẹ̀ ti lọ àwọn ẹ̀ ti ṣùgbọ́n tọ́má sọ wípé ẹnìkan àdéjọ 19 year ó ti aráyè ó ti kọ́lé ó ti ra mọ́tò ó ti ṣe gbá ó ti sàwọ́ á fẹ́ẹ́ try pé at least by 19 years ó yẹ kọ́mọ náà sí kọ́mọ tí máa gun fẹ́ńzà kọ́mọ tí máa gun fẹ́ńdù nípa àtàyé àìlera wa lérò nípa àtẹ̀sùn àǹdàgúnlá àwọn ìgbà àwọn mùdílù àwọn ti lọ́n tó wọn àwọn ìgbà tó tá ló sọ fún bẹ́ẹ̀ ẹ àwọn alágbádá àwọn ìjà àwọn yẹn ti ṣáájú ní ìsúná tá ló sọ fún bẹ́ẹ̀ tá ló sọ yẹn fún ẹ ìwọ náà gbìyànjú tiẹ̀ à wàlọ́ ìsàárè òní papọ̀ sàárè òun papọ̀ yálà ẹgbà lódodo àbẹ́ ẹgbà lódodo òdodo ni pé tààrí ò papọ̀ kódà sọ̀rọ̀ bára sọ fi sìnyàn wọn máa nílẹ̀ lójú pé ó wá wọ́ọ̀sì pátápátá wọn ò rówó ra sọ àà wọn ò nílẹ̀ lójú kálukú náà ni ó ti wọ sàárè rẹ̀ èrú self-contained tó máa kọ́tọ́ láàrin two hours sílẹ̀ bá rọ̀ sílẹ̀ bá lè bá four hours tó bá wà wọ́n ti parí ẹ̀. ọjọ́ náà ni wọ́n gbé ọ débẹ̀ ọjọ́ náà ló sùn ọjọ́ náà wọ́n tilẹ̀kùn mẹ́ mọ́ yóò wá kú wa àtúnṣe eré rẹ àtàníyàn dáadáa tó fi ṣiṣẹ́ torí pé àníyàn dáadáa tó gbogbo eléyìí tó ṣe ń torí káwọn gbogbo èyí tó ṣe ń torí gbogbo ẹ̀ pátápátá bọ̀ lẹ̀ ní àwọn eléyìí tó ṣe kọ́ọ́lì sọ̀tánìlà tó ṣe fọ́nà nìkan tí o sì yẹ gbọ́n bẹ̀. gbogbo àjùtọ̀ lọ tó dé káàbà tó ṣe báyìí wọ́n bọ̀ yọ sẹ́yìn. gbogbo àràbá tó ṣe gbogbo múlá tó lọ tó dé di tó ti sọ áàpù tó ṣe báyìí tó ya fọ́tò ìmì nìyẹn o ìmì ìwọ̀n tá a fún yẹn o wọ́n bọ̀ kó sẹ́yìn. èyí tó torí pé ìyẹn o ti torí sátọ̀sì àwọn èèyàn ti sẹ́lẹ̀ tàn wọ́n ti sẹ́lẹ̀ rẹ̀ dáa mọ́ṣálá mọ́ṣálá mọ́ṣálá ẹ́ aṣọ ara mi ń o wọ́n ti admire rẹ̀ tó o ní chance láti lọ rẹ̀ àwọn tó àwọn ọmọ ọjà ẹ̀mí ara àwọn ológun lórí kíláàsì ẹ̀rọ ká mọ́kìlìsì ní mọ́kìlìsì ní ká mo wà sí àwọn sára o ó mọ̀ ọ̀bẹ lọ́hùn kọ́lọ́hùn sí ọ ní mọ́kìlìsì kò sẹ́nì kankan tó lọ́ọ́ fi á iṣẹ́ tí mo ṣe mo ní kíláàsì lórí ẹ̀ láà torí pé ṣàìtọ́ọ̀nù yẹ̀mí iná wá sí mọ́ là left and right and center òun ló ń tàrọ́ kọ́ba wa ó fẹ́ bàtẹ́ wa jẹ́ èyí tó bá rí pé torí ọlọ́run afẹ́ fi ṣe yóò tún wá ọ̀nà tó fi ṣe kìdáàjì abújẹ́jẹ́kù yóò tún ti rápá láwọn ọmọ tẹ́nà débi wípé wọ́n fara mọ́ rí èrò ohun tí a rí ní àtúntà gbọ́dọ̀ àmẹ́sì sọ́dọ̀ sọ́dọ̀ gbàdọ́ bẹ́ẹ̀ ṣe hajj ó ní àwọn ọmọ bẹ́ẹ̀ kàkẹ́tẹ̀ láàsùn àtàfi wàlàríà ọlọ́wọ́ mo jẹ́ pẹ̀lẹ́ fún ìsìn hajj láàsùn àtàfi àkọ́kọ́ bẹ̀rẹ̀ náà nu wọ́n fẹ́ àbúfátímọ̀ àwọn ilé àbáyíjá wọ́n mọ̀ sí ẹ̀gọ́ àbúfátímọ̀ lẹ́nu ẹ ọba lárúkọ mọ́ lórí ọ̀rọ̀ mọ̀ sẹ́nu gàràfà twenty six kó mọ́ ẹ̀wọ́n bìrì kó mọ́ ẹ̀dẹ̀ ti jẹ́ fún ọba náà àbí ebẹ́ sọ fún fẹ́ẹ̀ sàràfà sọ́nà lẹ́sẹ̀ fún àbẹ́ tó pè ní àbúfátímọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò láàtò òkùnkùn pálapàla ẹ̀ka lẹ́lẹ̀ yóò láàtò òkùnkùn pálapàla ẹ̀lẹ̀ ká ti tẹ́ ọlọ́ nìkan káwọn retí thank you káwọn retí jazakallah khair ó gbọ́ àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tí a gbọ́dọ̀ lọ mójútó dáadáa àníyàn tá a fún ṣiṣẹ́ á ó sì kìtì pawó ó dẹ̀ ṣe pàtàkì torí náà àwọn sọ́láfù wa alimusaabaka wọ́n máa ń salápa ń tètè pé rárá òun ní sáájú ìdájọ́ náà èmi ń yẹ kí ọ̀sẹ̀ mo wà lọ́nà èyí fẹ́ yìí sẹ́ olóore ẹ bá wọn wájú ṣùgbọ́n wa àwọn rẹ̀ pẹ̀lú pé wọ́n tí tó pẹ̀lú ilé ta a lè dà bí àná bí yorùbá tí òbó òbá ti lẹ́sìn ṣe ṣe a lè dàn sábẹ́ a lè dàn wọ́n torí ẹ̀ náà lọ́wọ́ fi kẹwàá ní òfin jẹ́kọ́ láti kò yẹn ẹ̀hẹ́ ìgbà yẹn kọ́ ní wọ́n sọ wípé táwọn sàbẹ́ ti tán tó àlùjẹ́ náà wọn ò lè ṣe èmi yẹn sẹ́kù fún ọmọ ṣe òdèmọ́ gan pẹ̀lú oníranran ìmúnira nínú iṣẹ́ olóore pẹ̀lú oníranran ìkópa nínú iṣẹ́ olóore àti ìjìnà sí gbogbo àwọn ìwà ìṣẹ̀ àti ìwà èérí tí wọ́n gbọ́dọ̀ káyàn mọ́ díẹ̀ ẹlòmíì tó bá ti di inú Ramadan ẹ̀rì ní ọ́fíìsì fáwọn female staff ní ọ́fíìsì nínú ọmọdọ́ tí ọmọdọ́ bá tó wá lọ tán kí àfá ẹ gbọ́wọ́ fi àánú sọ yìí ìbá àwọn ẹ ti lọ ilé gbà á lọ́wọ́ láà kàmọ̀ kánà sí ọmọdọ́ kádà kánà sí ìrẹ́lẹ̀ ọmọdọ́ bó ṣe nínú ọmọdọ́ ìgbà táwọn ọdọ́ òsì náà bẹ́ẹ̀ náà ló kiri kò lásán ìwọ́n bí wọ́n pé inú ní ọ́fíìsì nígbà yìí káwẹ̀ tó dé òun ṣá àwọn ọmọ lọ́wọ́ lọ àwọn fífi ṣàfi òun gé wọn lọ́wọ́ ó sáà ń gbọ́ lọ́ ànábì ní ìbá ti bẹ́tà fún láyé ẹ̀ tó lọ di ògùn náà ògùn náà kọ́kọ́ lọ kíìsì ògùn náà di mú wọ́n báyìí tó bá tó á sì ẹ̀ tó sọ báyìí bẹ̀ lọ bá ògùn lọ ẹ̀ ń bá tẹ́ lọ́rùn láti gbá ògùn náà mú tó dẹ̀ dé tí ó sì máa rẹ́rìn ògùn náà ṣàkó mú dání kò sí láà kó rẹ́rìn tó bá ìgbàtí àwọn náà tún lọ àbá kódà wọ́n ń dì mọ́ ó gbogbo àwọn ọ̀rọ̀ àdáadáa ìkódà kódà ìṣẹ́jú ìlàfẹ́ lò gbogbo táwọn sọ lébi hundred years ní sáwà yìí gbogbo àtàwọn láti wọ́n sì mọ̀ sí ọ̀ nímọ̀ ńlá ọ̀fà gbogbo àtàwọn láti hundred years of time take it or leave it àwọn àwọn okay lọ fẹ́ mi ó yà two hundred years this time Hmm? alóbẹ́ fún ayé gan lọ́ọ̀ni wà wọ́n nù àmì ìhùn nà kìsùn fi kárìkì afárá tàkìlù ẹ̀ ń tọrọ pé kọ́lọ̀ ń jẹ́ kẹ́mi ni ó dùn kílẹ̀ ń bèrè ń dùn fún ọlọ́ni áà ah, hmm, ẹni tẹ́yìn ẹ̀ bá gùn nínú yín ẹ́ á sọ di aláìmọ̀kan lọ́nà kìsùn hó fi kàn á kàn dá padà èèyàn wọlé báyìí bàbá ó sì mọ bèrè pé ta ló wọlé ká Ibrahim ọmọ yìí á ah, tóun bí ọmọ kan ti ń jẹ́ Ibrahim ni bàbá ọmọ tó ṣe àfikọ rẹ̀ ọmọ tó bí tó tọ́ yunifásitì ó ti kú òun mẹ́mórì rẹ̀ wípé òun lọ́mọ kan ti ń jẹ́ Ibrahim séyìn láwọn atẹ́bàtìlá ní sàlápàǹtìtì láti lékún ní oṣẹ́ olóore ayé wo ní túmọ̀ àfi àwọn sọ̀hán hasanat sọ̀dàkọ́t sọ̀làwàt bir abra àwọn dáadáa tá a bá sínú ayé àwọn ìfàn tá a bá sínú ayé àwọn ìtẹ̀lé tọlọ́run tànàbì tá a fi nínú ayé òun ló lè fún ìsẹ̀mí wa nísìnyàn wà ilá àfàlà tí ọba ti rí bẹ́ẹ̀ wọlọ́ọ̀nì èèyàn ó rí gírẹ́ẹ̀dì pé èèyàn wáyé ayé pé kí ló wá ṣe gan pé tá a ń lọ wá. wọ́n sọ lọ́wọ́ sọ lọ́wọ́ láàfin àbẹ̀rẹ̀ àwọn ọba sùpánì wàtálà ìmọ̀nìyí wàkọ́dìyí wàkọ́rọ̀dì èyí tí a gbọ́ lónìí kọ́nà kó kù sí omi lára fún ọmọ ìgbà àwọn ìmọ̀mù wa ní àyè wọn àbí ní àjùbá ìkọ́nà ọba àdìkọ́lá kí فينا حكمك وانظر فينا قضاءك خلق عن كل اسم ولد سميت به أو لم فهدى عن خلقك أو استقرته فيه غير عندك أن تجمع طعام بنا وأن هذا هو من أظلمنا برحمتك يا أرحم الراحمين أقيموا الصلاة